Take advantage. Access industry experts and our professional facilities. You can register now at www.refaacademy.org. For more information, you can call 081 066 85100. Rare Edge Human Art Academy. Explore your talent. fulfill your dreams. bọ̀ ẹ lọ rẹ ẹ bọ̀ rẹ nítorí wípé kí ni agídí àwọn oníyan kángangangan kánú oko ògbóòrì rẹ nípa ìyàwọlẹ túrútú àrìrá tó gbójú iní pàrókò lẹ́rù tewétewé adiafọrùmìlà njọ tí gbogbo àjọ̀dún bí ń lé bàbá bọ̀ ẹbọ wọn ni ó ṣe ọgbọ́rú ẹbọ bẹ̀ ó gbọ́ ọgbẹ́ tutù èṣù bẹ̀ ó sùn ọgbọ́ kárẹ̀ bọ́ wa ń pé ikú kẹ́ẹ̀ máa lè pa àbámọ́ kùsàkùsà ìlàjà lẹ́pa gbímọ kùsàkùsà àrùn kẹ́ẹ̀má ẹlẹ́pa wámọ́ kùsàkùsà ìlàjà lẹ́pa gbímọ kùsàkùsà èfò kẹ́ẹ̀má ẹlẹ́pa wámọ́ kùsàkùsà làjà lẹ́pa gbímọ kùsàkùsà tówó tọmọ kẹ́ẹ̀ wọlé wá tàìkú baálé ọ̀rọ̀ kẹ́ẹ̀ wọlé kúyọ. ọ̀kárí ìyá alálẹ̀ ṣeun òòṣà àjàgbó ẹ ṣeun ẹ ṣeun adúpẹ́ o adúpẹ́ o adúpẹ́ o wọ́n lẹ́yìn erin ní gbẹ́kígbẹ́kí bí gbẹ́kí ìwọ àgbọ̀nrín ni wọ́n bí sọ bá lùkọ̀ lóṣù fẹ̀ agbára rẹ̀ lógún ni wọ́n kù wú ẹ lóṣù gbìnrín adiabobìnrin kan ṣoṣo tí ń tòdí ọ̀run bọ̀ wá balẹ̀ ayé jẹ́ abubobìnrin kan ṣoṣo tí ń tòdí ọ̀run bọ̀ wá túnlé ayé jẹ́ lórúkọ tá a pàjẹ́ àjẹsáré gẹ́gẹ́ kó ọmọ àwa kọjá sí wa lọ́wọ́ ká lè máa mú jẹun ẹ mọ̀ ajé bá já sí lọ́rùn ní sọgbọ́n onígbógún ẹni ajé bá já sí lọ́wọ́ òun ni kì í fi ìṣẹ́ kú ọ̀run là lódòkè àti àmúlódòkè àti. òkè àjẹ yán mọ parí ajé là ń sá kiri ajọ wa wà wá nílùú yìí látòní lọ gbogbo ọmọ ìlú yìí wọn ò gbọ́dọ̀ tòṣì wọn ò gbọ́dọ̀ rárùn ajé mọ́ ọdà àbáwọn iṣẹ́ ọ̀hún wá ka ó pé bàbá yìí torí wọ́n ní ká ṣe bí wọ́n ti ṣe kó sì lè bá àrí bí wọ́n ṣe rí yóò dùn í ṣe. òní lárúkọ létí ọmọ ọ̀la lásàkàlà gbèrè àdàbọ̀rẹ́ ni àìgbọdọ̀ rọ̀ ni ká múlé pọntí kámọ́dẹ̀ lóka káfagbada díran òṣàlọ́pàpà kúkétọ́ ńlọ́sẹ̀kù gbàrà gbàgbà ilé ìfọ́nù ọba tálá tààlà ògbóòsà dímúdìmú ọkùnrin yàgàwó ìgbà gbígbọ́ báwo ọkùnrin yàgàwó lẹ́sọ̀ omi tó ń tojú owó wá èròyà wá pọ́n èròyà wá wú lúkúlùkù lúkú iníṣàwọ̀ olóde ẹrúkú ẹrúkùnrin ajẹ́bẹ́nà kú ẹrúbìnrin ajẹ́wọ̀ kú oníníwó kú ọ ní kékébéje ọ̀tàdínlógún òní ni wọ́n kún ní kékébeje wọ́n kún ẹkún kan mí ní jọjọ ní kékébeje àtàrí rẹ̀ wọ́n gbé fọ́bẹ̀ lẹ́yìn márùn-ún dùnkì àyà rẹ̀ wọ́n gbé fọ́bẹ̀ lẹ́jùgbà lẹ́kẹ́ lúkúlùkù lúkúmú rẹ̀ wọ́n gbé fọ́bẹ̀ lẹ́gbẹ̀jìgà. ìwọ ti jẹ àtàrí kékébeje lónìí o gbogbo ẹni tí bá wá ń perí rẹ níbi kórí ó mọ fọ wọn. wọ́n wọ́ wọ́rọ́ wọ́. ìwọ ti jẹ dùnkì àyà kéké beje lónìí gbogbo ẹni tó bá ń porí rẹ níbi káyà ọmọ làwọn ìgà àràgà ìgà àràgà. àṣẹ. ìwọ ti jẹ lúkúlùkùlùkù kéké beje lónìí o gbogbo ẹni tó bá ń porí rẹ níbi kí wọ́n mọ̀ làgbẹ́ nídìí ìpùpù ìpù. àṣẹ. ọ̀dà tiẹ̀ fọjọ́ àlàgéjì ọ̀dà tiẹ̀ fún ọ̀sán òkùnkùnjì ọ̀dà tiẹ̀ fún ooru ẹ kárùndé oko kálọ̀ jáwé àbílẹ̀ wá àṣàjàgbọ́n nírò gbọ̀ngbọ̀n láìpò àṣàjàgbọ́n. lẹ́yìn tá a ti múlẹ̀ pọ̀ sí tá a ti fọ̀dẹ̀dẹ̀ roka tá a sì ti fagbada díran àwa ti wá déwé àbílẹ̀ lónìí o. kábíyèsí o. kí gbogbo aláboyún ilé kí wọ́n mọ bí wẹ́rẹ́. àṣẹ. kí gbogbo àwọn àgbọn kí wọ́n mọ tọwọ́ àlàbòsàn. àṣẹ. kéwúrẹ́ ilé kó mọ bìtìbìtì rẹ̀. àṣẹ. níwòyí ẹ̀mí kájọ péjọpọ̀ kájọ ṣàmọ́dún. àṣẹ. kábíyèsí o múlé gbogbo wa lọ́kọ̀ọ̀kan kó fi ṣe bùgbé. àṣẹ. ṣàjàgún ṣàánú fún wa nínú yìí o ẹ má jà kú ọmọ ẹ má jà kú aya o ẹ má jà kú àgbà ẹ má jà kú ọmọdé o kẹ́mi gbogbo wa wò o àwa tá a ṣe tọ́jú yìí ẹ jẹ́ àti tẹ̀mí ìdúró tọmọ bẹ́ẹ̀ orí wọn tọmọdé bá mọ́ṣẹ́ lọ́wọ́ àníkọ́ṣẹ́ bàgbàlagbà bá mọ́ṣẹ́ lọ́wọ́ àníkọ́ṣẹ́ kọ́ṣẹ́ kọ́ṣẹ́ báyìí tì lákọ̀ṣẹ́ lọ́ṣẹ́ bẹ́ẹ̀ yóò bẹ́ẹ̀. ìgbà náà nǹkan. wọ́n ló ń fààyè gbà ó ti fààyè gbà jù. o kábíyèsí. ó a àṣepá. ẹ bá wọlé wọ ẹ bá wọlé wọ. ó ní. àwọn àlejò tí wọ́n ń béèrè ẹ̀ka. adéolú pẹ̀lẹ́. olórí kẹ. bí ìgbéfà àkàrà wọn tẹ̀lé. <laughs> ẹ ah, ẹ èyí tó wá wá yìí ó rí bákan. Ah, ẹ o ṣá mọ̀ pé tá à ń ṣe lénìí kì í fi àyè lẹ̀ láti attend sí eh, other programs activities pọ̀ lénìí. bẹ́ẹ̀ni. kábíyèsí ẹ ní bíbí sí wa ni eh, àwa náà látó bẹ́ẹ̀ <laughs> eh, àwa gan lọ́tẹ̀ yìí a wà ní kọjúkọjú ọ̀sẹ̀ kan gbáko ni ìjọba fún èmi àti ẹnìkejì mi láti gbòòrò lù kábíyèsí ní ọdún tá a bọ́ sí ìjọba dáwọ́lé àwọn ètò kan láti máa ró àwọn àgbẹ̀ ní agbára kí wọ́n dẹ̀ máa jẹ́ kí wọ́n gbé ìgbé ayé tó rọrùn àwa tí a jẹ́ ọmọ bíbí ìlú yìí a dẹ̀ jà kí ètò yìí náà kó dé ìlú yìí a dẹ̀ ṣe àṣeyọrí kábíyèsí nísìnyí ìjọba ti ṣetán láti kó ọ̀pọ̀lọpọ̀ ajílẹ̀ wọ ìlú wa àti àpò ẹ̀fọn pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ oògùn ibà náà. àṣepa ah, ah. àbó ògbọ́n ni. àwa nìkan tán. kábíyèsí ìyẹn nìkan ṣoṣo kọ́. Ah. ẹ ó tún kù. ìjọba tún ti gbé owó ńlá sílẹ̀ láti kọ́ ilé ìwòsàn mìíràn sínú sínú rí. ilé ìwòsàn. bẹ́ẹ̀ pẹ̀lú dókítà tuntun mẹ́fà. Ah, ah. tó bá máa tọ́jú olówó àìsàn. ìrọ̀rùn wọ̀ lóye. Ah, ohun tá a rò pé kò ṣeé ṣe wẹ́rẹ́ ló bá wa ṣe ìfàdé o. ẹ wo àwọn olóyè yòókù dáná. kábíyèsí bẹ́ẹ̀ ilẹ̀ ni kí wọ́n lọ ṣètò. ẹ àwọn ètò tó kù kan mójútó àṣepa ìdí ìdí ẹ fẹ́ sọ ni pé ẹ wo ìfà bó ṣe wọlé tọ̀ wá. kábíyèsí ìfà wọlé tọ̀ wá ó gbọ́dọ̀ wọlé tọ̀ àwọn náà ká yìí ebe ẹ̀ mọ̀ pé adéré ọ̀la ìríjú ó ti wúre àwọn alálẹ̀ ìlú sì ti gbẹnu ẹ̀ sasẹ́. lóòótọ́ lóòótọ́. kábíyèsí ní tó wọlé ìṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. ah bí ṣe ń wọlé lódìdí lódìdí ni ó mọ̀ wọlé kàǹbà kàǹbà <laughs> kábíyèsí. ló wá ti ń ṣe ló ti ń ṣe ní kíákíá ní kíákíá àdúpẹ́ àdúpẹ́ ẹ ẹ má jẹ́ àfi ọ̀rọ̀ ìfalẹ̀ ẹ àṣepa ẹ mú àwọn àlejò lọ bá ọ̀tún kẹ ni mo fẹ́ kí wọ́n ṣètò ibi tí wọ́n máa wà I want them to be comfortable. bẹ́ẹ̀ comfort. comfortable. kábíyèsí nílùú wa yìí gébú àti comfort. kẹ wọn ní tọ́jú dáadáa. kábíyèsí. ẹ wo ó ròyìn fún yín èbó máa ń ga lẹ́kọ̀ọ́ bá ní o ẹ̀yin aṣojú ìjọba ẹ má bínú kábíyèsí ní kẹ́ gbádùn ara yín ẹ wo nílùú wa ẹ ròyìn ẹ gbéra sọ. so àárírà later okay hmm? na okay. I, I, will, I will send for you when I'm free. Ah. All right? Yes. Sir. ó ti wá ṣẹlẹ̀ nìyẹn o hmm. ó ti bẹ̀rẹ̀ nìyẹn o ó ti bẹ̀rẹ̀ àní bí mo náà wà ní gbà ó lórí ìṣúre náà. yá kékeré sí ló ṣe bí ló ṣe sí ilé ìṣẹ̀lẹ̀ eh. lójoojúmọ́ la máa máa ka bẹ́ẹ̀ kábíyèsí lójoojúmọ́ ló máa máa wù bẹ́ẹ̀ fún wa kábíyèsí a máa máa ka bí ìgbà tá a bá ń ké sòlò kò ní dúró kò ní padà má jẹ bẹ́ẹ̀ mọ́ kábíyèsí èyí tẹ́ ṣe lónìí kò ní bu yín lọ́wọ́ ah, ìfà ńlá ni a lè máa kó pẹ́. ó ti wọlé tọ̀ gédégbé sí ọdún ìlú yìí kódà kò sẹ́ni tó bá wọnú ìwà yìí tí ò ní mọ̀ wípé àwọn òrìṣà sọ̀kalẹ̀. I notice o I notice the way everywhere just change yesterday then after some seconds the place come clear back. balafame o. balafame o. balafame. o máa gbọ́ ọmọ ibo báwọn ṣe máa ń ṣe lọ́dọọdún tiwa nìyẹn ká ló ti dé sí ìlú wa bí ọdún méjì sẹ́yìn gbogbo lóò ní ṣàjòjì sí i. Mm. Ah, ah, ah. bóò ni ìwà dáwájú látẹ̀wé. àbí ṣùgbọ́n ká mọ́ fọ̀rọ̀ lẹ sọ̀rọ̀ ìdí tí mo fi kù ní ni pé mo gbọ́ lẹ́nu bàbá mi olóyè àṣepàlá ni mhm. wọ́n láwọn òṣìṣẹ́ ìjọba wa láti ìlú Ìbàdàn mhm. kódà tí wọ́n bá fẹ́ padà wá báyìí àwọn tó ń tajílẹ̀ àwọn ohun mèremère kódà wọ́n ti ń kọ́lé ìwòsàn ìgbàlódé sílùú wa báyìí ah, ìdí tí mo wá fi pẹ̀yìn tẹ́ ẹjọ́ rẹ̀ mi pé tó bá nípa nínú yín kó gbọ̀n pẹ́pẹ́pẹ́ kó mọ̀ bí ó ṣe dọwọ́ mi ọmọ yíbo ṣé bí wọn náà nípa ní. ń tẹ́tí mi balẹ̀ sàtífíkẹ́ẹ̀tì mò ń sọ. na secondary school i go. ah mo tẹ̀ ti gbàgbé ohun ìkàwé ń lu owó tí ṣe ti fọ́n lórí wọn kọ́. n tèmi fún ìṣe parí nursing. o ti dẹ o ti ríṣẹ́. èmi náà ṣe parí hnd mi. ẹ wo ti da. tó mm. wá rí alẹ́ ìrìn ìbá ní ẹ kó wa ṣùgbọ́n ẹ mọ̀ pa ń lọ alẹ́ rẹ bẹ́ẹ̀. àyíra àyíra ọlọ́run tí mo bá yí ọlọ́run kò ṣeé ṣe kí n dàwí ẹ̀ ní ah, kó wàá bá ṣe tó bá ti dàárọ̀ ọ̀la èyí sọ̀bí tẹ́ ti pàdé mi bá bá ti yá lálẹ́ rẹ. <laughs> ó ti dà sí ọ̀rẹ́ mi pẹ̀lú gbogbo ètò tó tò yìí. táàdé mo gbà tó máa parí ṣé àdé máa lè lọ alẹ́ rẹ bẹ́ẹ̀. a ṣe wà nílùú asálẹ̀ rẹ bẹ́ẹ̀. ṣé bí gbogbo nǹkan tó papọ̀ náà ni ó fa gbogbo ilé pẹ̀lẹ́jà rẹ̀ ọdún àjà tó papọ̀ mọ́ ìrónilágbára látọ̀dọ̀ ìjọba wọn ló jẹ́ kí gbogbo ẹ̀pọ̀ tó bẹ́ẹ̀ gẹ̀ ó rántí ìgbà tí wọ́n wá ń jọ́sí tó wá pín ajílẹ̀ ajílẹ̀ lásán ṣó mọ bó ṣe tó ká tó wá sọ wípé ìsìn tó jẹ́ pé nǹkan tó fẹ́ pín ó pọ̀ jáǹtì rẹ̀. ṣùgbọ́n pẹ́lú tiẹ̀ yẹ ká dúfẹ́ lédùá bóun ọ̀tún bẹ̀rẹ̀ sí ní wọnú ìlú wa adémíọ̀lá ọmọkùnrin tó tẹ̀lé bọ̀dà dé olúwa látàgòdì lánàá orí tó fẹ́ fọwọ́ kùn ni ṣé òun ò mọ bó ṣe ń lọ rárá ni. báwọn àtọ̀húnrìnwá ṣe máa ń ṣe nìyẹn búrú má díye ò máa wò di ìyá tó bí ló máa ṣà mo jẹ́rìí bọ̀dádé olú àwọn náà ti sọ bó ṣe ń lọ fún. ẹ àmọ́ dúró ṣé ìwọ ò mọ̀ tẹ́lẹ̀ ṣá torí bó ṣe wọlé ló ti ranjú fẹ̀tòfẹ̀tò bí ẹni tó fẹ́ gbé ẹ̀mí. ìwà òde òde nìyẹn. mi ò mọ̀ láti ibi kankan báwọn aráàlú la ṣe máa ṣe nìyẹn àgàrà tó bá jẹ́ wípé nǹkan tán rí ó jọ wọ́n lójú mi mọ̀ rí. ìwọ wí o èmi gbọ́. <laughs> mi mọ̀ rí sẹ́ẹ̀. <laughs> ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi bò ní bò ló ń lọ tó ń gbọ̀n báyìí. ọ̀dọ̀ yáàrì kẹ́ ni mo ń lọ mo fẹ́ lọ ṣe wèrè fún wọn. èmi ló dé. àtijọ́ ẹ̀ta ní sísọ fún mi pé aṣọ mi ò délẹ̀ aṣọ mi ò délẹ̀ aṣọ mi ò délẹ̀ ìrasọ o. aṣọ èwo. a ìwọ lálẹ́ rẹ bẹ ni. nígbà tí ìwọ̀n alálẹ́ rẹ bẹ ń kọ́. mo sọ bẹ́ẹ̀ o èmi ń lálẹ́ rẹ bẹ o mo sì ti múra lẹ̀. torí aṣọ tọ́wọ̀ lálẹ́ rẹ bẹ lọ sí ń gbọ̀n báyìí tó fẹ́ lọ jà ṣé ọ̀ lásọ míì tó lè wọ̀ lọ ni. yèmí sọlá pé awọ tòní mọ̀ wọ̀tà náà ìyìn lè wo àwọn aṣọ tí mo nílé o ìyìn lè wọ́ lọ o. ó dáa pọ́sẹ̀ wá múra kòkó kó ń sìn bọ́ ọ bá dán tọ́ ọ̀rá tọ̀rẹ́ gbà kí ló sì. ẹ wo wèrè ìrìn àpẹni tí ń wò lónìí ni. Hmm. tọ ó dáa ó lọ bọ ọyàn ojú ẹ. àmọ̀ríra irú ọ̀sán òṣìwò làwọn ọmọ yìí wá fún wa mú báyìí ṣé ọ̀sán ti tán lọ́jà ni àbí kí ni gbogbo kàtìkàtì yìí báyìí. mo má má bínú ọ̀rẹ́ mi ẹjọ́ àwọn wọ̀nyí kúkú kọ́ ẹjọ́ ìyá mi ni torí mi ìmọ̀ nǹkan tí àbíkẹ́ fi ṣorí lọ́dọ̀ wọn tá a bá wí báyìí ṣe ló lórí máa ní ká mórí wá ká fọrùn sílẹ̀ tó o bá sọ fún wọn nísìnyí wípé ọ̀sán kan wọn á ní kó fílẹ̀ ni o àbíkẹ́ ni o mi ìmọ̀ nǹkan tó fi ṣorí lọ́wọ́ wọn ó sùn mí. ṣe rí bójú bá ti yẹjú kóhun mọ́yẹ̀ o tó ti yín gbogbo ọ̀rọ̀ tá a ṣàlàyé níwájú kábíyèsí bẹ́ẹ̀ ni gbogbo ọ̀rọ̀ ń gbọ́dọ̀ rí o kò gbọ́dọ̀ dín kò sì gbọ́dọ̀ lé. bàbá olóye ọ̀rọ̀ aṣiwèrè ló máa ń yàtọ̀ ṣé ẹ mọ̀ pé nǹkan tèmi ń ronú mi lẹ́yìn sọ síta yẹn kódà agbègbè táwọn àgbẹ̀ pọ̀ sí láti máa bẹ̀rẹ̀ iṣẹ́. ọ wà jèrè pípọ̀ àgbẹ̀ hmm òun kọ́ ló lágbára jù bí ò ṣe ibi tí àwọn àgbẹ̀ kànrìnkànrìn wà ẹ mọ̀ pé ọ̀kan lára àwọn àgbẹ̀ kànrìnkànrìn ni èmi ẹ sì mọ bí mo ṣe gbin kòkó tó ẹ sì mọ̀ pé àwọn nǹkan tí a fi ń fi kòkó tá a fi ṣe nǹkan kan yìí ló òun ló lágbára jù ní àwọn nǹkan tí ẹ kò wá ẹ má jẹ́ kí n ya onífà kìkìtà tí kíra rẹ̀ mọ́fà o. <laughs> babolóye gbogbo nǹkan tẹ̀sán pátápátá ló yẹ wa. <laughs> ṣé rí bá a ṣe wà yìí àmọ́ ohun tó tán sólùgbọ́n àdẹ̀mú hmm. ohun tó tán ṣàjẹrò ànífì kan bọ̀kan nínú. yọ̀dà mọ́ ọ̀rẹ́ rẹ yìí ọmọ ọ̀dọ̀ àgbà ni o. òun náà já sí. ibi tó bọ̀rọ̀ lọ́hùn àwọn tí yóò bá jọ ọmọ ọ̀dọ̀ àgbà eh. wọn ò lè sọrú ẹ̀ tí ó ti lè eh, yín. bàbá olóyè ó máa kó nǹkan kan tá à rántí sọ fún kábíyèsí inú ilé. Eh. nípa ìfohùn ránṣẹ́ sí ìjọba alágòdì láti dúpẹ́ lọ́wọ́ wọn. Ah, ah, ah, ó ṣe pàtàkì. ó ṣe pàtàkì ojú ò ní tì ọ́ ẹ jẹ́ padà lọ ká lọ. ẹ ó yá. ó yá. àjọlù ò ṣe é jẹ́ kí èmi dúró kó lè ya yín nulẹ̀. kí ló fẹ́ máa dúró máa ṣe. ká lọ kó lè ya yín. dídúró rẹ̀ sẹ́yẹ kó dìjà ní sáà méjì ò lè dá sí ọ̀njẹ́ ni ìjọba fẹ́ dúró jí ó dúró ká lọ́n ti wà. yọ gínígíní kiri láàfin. jẹ́jẹ́ ni oyin mi kúkú lọ kí òdòdó yín tó fi òórùn dídùn rẹ̀ pè mí orúkọ mi ni. Mm, mm, mm. má wulẹ̀ sọ ohun tí mo mọ̀ fún mi èyí tí mi ò mọ̀ ni kò sọ kí lo fẹ́. mi ò bá tìjà wá ó kàn wù kí n kí ọmọ ọba ni. ah ṣó dẹ̀ ti wá rí kò sáàyè báyìí à ń jẹun lọ́wọ́ lẹ wà. Sáàkì o. Ẹ pẹ̀lẹ́ arákùnrin. Orúkọ tèmi ni Abíọ́lá. Àtìgbà tí mo ti dé ló ti wù mí láti jẹ́ kẹ́ mọ̀ wípé mò ń gbádùn ìlú yín yìí gan. Hmm. Lóòótọ́ ṣé lẹ́nu ìgbà tẹ́ dé yìí náà ni ẹ ti yá rí i pé èlò wálé wà lọ́pọ̀lọpọ̀. ẹ yáàyè lọ́pọ̀lọpọ̀ ṣé ti ìṣètọ́jú àlejò ni ká sọ ni àbí ti àwọn àṣà tẹ ní nínú ìlú yìí. Hmm. ẹ̀yin ọkùnrin ẹ tún dé o ṣé nǹkan tẹ́ ń gbìyànjú àti sọ fún wa ni pé bí ìlú Ìbàdàn ṣe tóbi tó ìlú wa yìí dára jù Ìbàdàn lọ àbí. lè má gbọ́rọ̀ lọ bá yẹn nǹkan tí wọ́n kàn gbìyànjú àti sọ ni wípé ìlú Ìbàdàn ó rẹwà ìlú tiwa náà ó rẹwà abíbò ní bọ̀dà Bíọ́lá. ẹ sì jẹ́ ká yọ bọ̀dà kúrò nínú orúkọ mi ẹlẹ́ẹ̀kejì ẹ̀wẹ̀ ni pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló wà ní ìlú ńlá ní ìlú Ìbàdàn tí ò sí bíbáyìí rárá hmm. tó jẹ́ kí ìyàtọ̀ wà nù ìlú méjèèjì pátápátá tí n bá ní kí n tẹnu bọ̀rọ̀ báyìí <laughs> àkókò ò ní gbà wá o torí pé a sì ní àwọn iṣẹ́ kọ̀ọ̀kan tí a fẹ́ lọ ṣe ní ìgbèríko <laughs> àmọ́ ó bà ní kò bá jẹ́ o mi ì lè sọ tí ọmọ bá bá ní ààyè irú ọ̀la kí n wá láti jẹ́ kí ọmọ bá mọ àwọn nǹkan mèremère tó wà ní ìlú Ìbàdàn ṣé ti sinimá la fẹ́ sọ ni hmm. àbí àwọn nǹkan mìíràn tó ń jẹ́ kí ìlú yẹn kó ṣe dùn wò hmm. ọmọọba ẹ nílé wò tán o. Hmm. asọdùn ewo làwọ̀ wò tán ọ̀rọ̀ hmm? ẹ fẹ́ máa fi ọgbọ́n gbọ́n kó sínú ọ̀rẹ́ mi nìyẹn o. Ah, ah, lẹ́wà lẹ́wà tí wọ́n bá sọ wípé àwọn fẹ́ wá kí wa lọ́la kó tí ì burú jù náà ah, èèyàn ṣáà máa ń wọ rẹ̀kọ̀rẹ̀ ni ẹ wọ́takọ́ta. ṣé torí pé àwa délùú Ìbàdàn rí á wàá jẹ́ káwọn ará àbàdàn wá máa fi búrẹ́dì kó wa lómi ọbẹ̀ jẹ. Ah, ẹ má bínú o hmm? pé lóòótọ́ ni ẹ tí ì dé Ìbàdàn rẹ̀. àti kí tún wà ní. ó dàbẹ̀ ni wípé ọ̀rẹ́ mi ti ṣetán hmm. àwa ti fẹ́ máa lọ nìyẹn a jẹ́ wípé ìpàdé wa di ọ̀la ni ọlọ́pàá. a máa rí tẹ́yìn. dínrín ọ̀la. kí ló dé tó fẹ́ máa fún bọ̀bọ̀ yẹn láyé lọ́dọ̀ wa. ló gbọ́n bẹ́ẹ̀. Adérìnọlá Aráǹfùmí sí ẹ ṣé kì í ṣe pé. pé kí ni pé kí ni ah, ṣé ò rí ibodà Abíọ́lá yẹn ni ó lọ yàyà àwọn yọ̀mọ̀yàn àti pé ìlú ńlá ganan ti wá. pẹ̀lẹ́. òótọ́ ni ṣùgbọ́n ó ṣàmọ̀rọ̀ àwọn ọkùnrin. kí ni. tó ń bọ́ ti bẹ̀rẹ̀ kùrùkẹrẹ wọn ó ní nǹkan tó fẹ́ gbà ń dìé. ìlú ńlá náà ti wá tá a bá dé dé bàdàn rẹ̀ ṣé bí a ṣe epo kan tó dẹ̀ fi gbà bẹ́ẹ̀ àti pé tí àbáni sọ pé ẹnu ń yá jù ṣé àkéré jù láti lọ́rẹ̀ẹ́ kan rẹ̀. ah adérìn ọ̀la alára ń fún mi sí ẹ. wó já mi lórí ẹ̀jà rẹ̀ ìwọ náà wò láti gbà tá a ti kúrò níléèwé gíga hmm. ṣé àti ẹ̀bọ́ ta débi pa màrò pọ̀ máwọn aráta. ẹ ṣó pọn dandan ni. kò pọn dandan ṣùgbọ́n ṣe pàtàkì. wo ara ń fún mi sọmọkùnrin tó ṣojú ìwọ ló mọ̀ jàre. ó dáa jẹ́ ká lọ múra fún ibi tá a fẹ́ lọ. wà wà ó ní nǹkan kan tí màá fẹ́ kó ṣe fún mi. kí ni. sori tí bàdàbíọ́lá bá dé lọ́la hmm. mi ní fẹ́ kí o wà ń bẹ̀ tá a bá ń sọ̀rọ̀. Ah, ah, o ò ní fẹ́ kí n wà ń bẹ̀ tẹ́ bá ń sọ̀rọ̀ ṣé tèmi máa di yín lọ́wọ́ ni. sùúrù ó ṣàmọ̀ wípé kò ní lè sọ̀rọ̀ dáadáa kò ní lè túra ká. Ah, ọ̀rọ̀ ẹ ti yé mi sórí ara fún mi sí bọ̀bọ̀ tó ṣejú fẹ́rẹ̀ bí ìwé ìpẹ̀jọ́ yẹn eh, kó má lọ jẹ́ pé ó kàn fẹ́ gbọ́n mi sí mọ́jú ẹni. oyè hmm. hmm. ṣáájú ẹ lẹ́ẹ̀dẹ́pẹ̀dẹ́ ẹ eh, jẹ́ ká gbọ́ nǹkan tó fẹ́ sọ náà ṣùgbọ́n. Ah, mo gbọ́ o. aṣọ wo ló la máa wọ̀. Ah, a máa lọ wò ó nínú yàrá. jẹ wá <laughs> kí ló máa jẹ. bẹ̀rẹ̀ ìrìn àjò rẹ nípa fíìmù àti eré àgbéléwò lónìí ní Rare Edge Film and Art Academy. Ah, kórè mi ẹlẹ́dàá mi kò sì jẹ́ kí èmi náà lè jèrè jù pẹ̀lú gbogbo àwọn àǹfààní mèremère tó wà ń bẹ̀ ilé wà ń bẹ̀ ah ọkọ̀ wà ń bẹ̀ oúnjẹ mm. ọ̀fẹ́ ìran mi gan òtún tó ṣìnà mm. ha ah. Ọlọ́run gbà fún mi. òótọ́ ló sọ ọ̀rẹ́ mi ò kúrú mi ẹlẹ́dàá mi ṣàánú mi kí mi náà dì ìrìjú ah inú mi ó dùn ún. kí ni mo gbọ́ tó wí kí ló ṣẹlẹ̀. pẹ̀lú gbogbo àwọn ohun tó ń lọ fún ẹ. Kúnlé wà ń bẹ̀ Túndé wà ń bẹ̀ Pábánbárì eléyìí tó ṣe lálẹ́ ẹbẹ gan ọ̀gbẹ́yìn. jọjọjọjọjọjọ dákun mo ka ọkọ lé mi lórí o. mọ bínú mò ń bọ̀ sí é ní ah, ah. àti pé tí n bá jọba. ó ló dọ̀rẹ́ ọba nù. <laughs> tó tọ́jú ọ̀rẹ́ bẹ́ẹ̀ ni. <laughs> orí mi ẹlẹ́dàá mi yóò ṣàánú ẹ yóò tẹ ọ lẹ́yìn ó jẹ ìrújú gbogbo àwọn alálẹ̀ ìlú yìí náà wọn máa tì ẹ lẹ́yìn tó wá ní gbogbo eré tábàṣá gbogbo ìrìn tábàárìn pátá tó fi dì ìrújú lẹ́yìn tí eléyìí tó ń gbà bẹ́ẹ̀ tó bá ṣe tán gbogbo gbogbo ẹ̀ pátá la máa sá sí ọ̀rẹ́ mo dúpẹ́ mo ṣe ìgbìmọ̀. nǹkan tí ẹ̀ ń gbìyànjú àti sọ yé mi. Ah, bí ti báwo. ṣé pé ẹ nígbàgbọ́ ní gbogbo àwọn àṣà àti ìṣe ìlú wa wípé arúmọjá lásán ni gbogbo ẹ̀. <laughs> adérínyọ̀lá má ṣì mí gbọ́ o má dẹ̀ dápọ̀ mọ́ra wọn ohun tí mò ń sọkọ nìyẹn gbogbo nǹkan tí mò ń gbìyànjú àti sọ ni wípé wọ́n kàn ń fi àwọn irọ́ díẹ̀díẹ̀ wọ́n fi ń bo òótọ́ lójú ni láti jẹ́ kí àwọn àṣà àti ìṣe kó lè wúwo lójú àwọn èèyàn. kò yé mi tó fún àpẹẹrẹ fún àpẹẹrẹ wọ́n jẹ́ kó mọ̀ wípé o ò lè kúrò láàrin ìlú yìí nítorí wípé ìwọ ni ìríjú olódùmarè. bẹ́ẹ̀ni. jọ sọ fún mi orílẹ̀-èdè wo ni wọ́n ti ń ṣerú ẹ̀ ní gbogbo ilé ayé yìí ṣé ká sọ pé ìlú yìí nìkan ni ìríjú olódùmarè tọ́ sí ni. má rò jìnnà <laughs> wọ́n sọ pé abèrè ọ̀nà kì í ṣìnà hmm. ìwọ ló béèrè ọ̀rọ̀ láti mọ ìyàtọ̀ láàrin òótọ́ àti irọ́. ẹ̀yin wí <laughs> adẹ́rìnsọ́lá adẹ́rìnsọ́lá mo ní kó o ṣe sùúrù ah, ah, à ń wéyìí òun wéyìí à ń wéyìí òun wéyìí ọdún mélòó gan la fẹ́ fi máa ṣa ìrà tí ò lọ́mọ nínú. Mm. ṣé mo ṣé bí mo wíwíwí mo ti ṣàlàyé fún ẹ adéníṣọlá. èèrà tí ò lọmọnú ni olórí èèrà tí ò lọmọnú ni ṣé ẹ̀yin ti gbàgbé ni pé èèrà tí ò lọmọnú yẹn gangan ó lè ta ni kóró ni wọnú egungun ni ah, ọ̀rọ̀ tó ń ká mi lára tó ń dùn mí lójoojúmọ́ lọ́rọ̀ tá à ń sọ yìí ẹ ẹ wá sọ pé èèrà tí ò lọmọnú tí kò mi bá wà bẹ́ẹ̀ ni kẹ́ sọ o. adéníṣọlá ọ̀rọ̀ ọmọdé bó ṣe lóye a ní kó o ṣe sùúrù ó máa mọ́pò rẹ nínú nílùú ìlú yìí o èèyàn ńlá mà ní ẹ̀ o ò mà kì í ṣèèyàn kékeré rárá ilẹ̀kẹ̀ ni ẹ bó ṣe wà yìí tó di odindi ìlú mú tó tí kò gbúdọ̀ já o ò mọ̀pọ̀ rẹ ni ìríjú elédùnmarè tó bá mọ tó ń jẹ́ bẹ́ẹ̀ ohun tó tóbi ni ó mọ̀ pé wọ́n gangan la ṣojú gbogbo àwọn òrìṣà mẹ́rìndínlógún èyí tó wà nùlú yìí tó ń ṣojú gbogbo wọn pátápátá ipò rẹ ipò kékeré kọ́ èèyàn ńlá ni ẹ pàtàkì ńlá ńlá báyìí ni ojú ńlá báyìí gangan ni bí ìgbà téèyàn bá dọlọ́ọ̀ mú bí ìgbà náà ló ṣe rí ah. lójú ìwọ ìwà adérìnsọ́lá ṣáàní sùúrù àníṣe orí sùúrù tó lọ́jọ́ ni ìgbà mélòó ni wọ́n máa tó fi yan ẹlòmíì tí ó máa bá aṣa aṣojú ẹni tí ó máa gbé gbá ẹ má jẹ́ kó rí ìrẹ́ omi bó ti lè jẹ lọ ìwọ ni ìríjú elédùnmáà. Ah, olórí ẹ já mi lórí ẹ jàre ẹ já mi lórí ẹ báwo máa ṣe láwùjọ báwo lẹ ṣe rò pé ó rọrùn fún mi bí mo ṣe dàgbà tó yìí kí má lè lọ kí má lè kọjá sílùú ẹ̀yìn òdi ah kí má lè bẹ̀gbẹ́ pé kí má lè bá mu ah ee eh, mi mi mi. Eh, kí ló lóò fẹ́ lọ ṣe ní ìgboro gangan kí ni ìwọ rò pé wà ń ta ń bẹ̀ yẹn tẹ̀m̀bẹ́lẹ́kú játijàti rédèrèdè àtọmọdé àtàgbàlagbà àti adélébọ̀ òṣì ìranù rádá ráńgbá tí gàgá tẹ́yìn ògbúdọ̀ fẹ́ni sọ òṣì tí wọ́n ń ṣe ní ìgboro. má mi rọlẹ̀ fìyẹn pa irọ́ lẹ fi pa àìmọye àwọn ọmọ èèyàn pàtàkì pàtàkì àwọn ọmọ ọ̀tọ̀kúlùlù tó jẹ́ pé wọ́n dẹ̀ ń ṣe dáadáa wọ́n ṣe mèremère ń gbòòrò ah mami tó bá jẹ́ pé wọ́n gbọ́ sáàfin náà rárá rárá rárá tó bá jẹ́ pé nǹkan mi wà bẹ́ẹ̀ ìyẹn òun ni kẹsọ kẹyẹ fàtàmú màtàmú. èèyàn èmi. òtún ẹgẹ mi kò kò kò kò kò dákẹ́ òtún kẹ àtọ náà ni mo ti ń gbọ́ bó ti bó ṣe ń bá yẹ sọ̀rọ̀ ah àì kò sí mi ò tí ì gbọ́ rí pé èèyàn bá ìyá tó bí ó bá sọ̀rọ̀ bó ṣe ń bá sọ̀rọ̀ yẹn ah ìyá tó dẹ̀jẹ̀ sí ẹ lójú ló ń bá sọ̀rọ̀ yẹn anyhow àfẹ́ wọ́n fẹ́ òyà kò kò kò kò kò kò bẹ̀bẹ̀ kò kò dárí jù bọ́ọ̀ ní ṣe bẹ́ẹ̀ mọ́. ní ṣe bẹ́ẹ̀ mọ́ ló bí mi. ń yà ló bí wọ́n bá ti ń sọ̀rọ̀ sí mo létí wọn ò ń ṣòro mọ̀ ọmọ yìí. ẹ ṣeun kábíyèsí. olórí hmm? ìwọ́kọ̀ yìí ó dọ̀rọ̀ ara wa òkè mi àti ẹ olórí ǹjẹ́ àní sọ èyí tó jẹ́ òótọ́ ọ̀rọ̀ fọmọ ìgbà yìí. yes. kábíyèsí ẹ mọ̀ pé kò tẹ́ ìsọ yìí bí ìgbà tí ọba tó bá ṣíjú wà á dé báyìí ni. Ah ọlọ́run má jẹ́ kárí kò ṣe dáadáa ẹ ti ẹ̀rọ wípé tí omi bá lọ padà gbẹ̀yìn wọ ìgbín lẹ́nu ń kọ́. nǹkan tí èmi ń rò ni pé ìgbà wo la fẹ́ sún sísọ fún la fẹ́ sún síwájú dà. kábíyèsí ṣe bẹ́ẹ̀ mi mo bí. ẹ mọ. èmi ìyá rẹ̀ èmi ni mo bí ni mo mọ ibi tí mo ti lè bá a sọ níbi tó ti máa gbọ́ kábíyèsí ó dẹ̀ máa gbọ́ sí mi lẹ́nu torí kò ní lè kọ́ sí mi lẹ́nu gẹ́gẹ́ bí ìyá tó bí èmi àkànlé wo gangan máa wọnú egungun ara ẹ lọ kábíyèsí ó ṣá lọmọ wà ó ṣá ní ìríjú elédùnmarè máa bá a sọ àgbọ. lórí ẹ̀rù ń bà mí kọ́ mi lóminú. <laughs> àbúrò nǹkan ọlọ́run ló sọ wípé kí ẹ sọ pé kí n fagídí bẹ̀rẹ̀ lọ́wọ́ àṣé wọn kàn fẹ́ kọ̀tọ̀ lọ mi ni. <laughs> tó ti wá gbà mí gbọ́ báyìí ìgbà tí mò ń sọ fún ẹ wípé arúmọjẹ lásán ni ọ̀pọ̀lọpọ̀ àwọn àṣà tí à ń kà kún láyé àtijọ́ wọ́n máa wò pé ọmọ kàtá ni mí. ó tọ́ ni. ṣé ti wá rí báyìí. a ò mo ti rí mo ti rí bí wọ́n máa ṣe máa fi ẹ̀rù sínú àwọn èèyàn nìyẹn o pẹ̀lú àwọn àṣà àti gbogbo nǹkan tí wọ́n sọ pé ń ṣẹlẹ̀. lọ́rọ̀ kọ́ṣà wọ́n ti gbà pé kí n lọ sí Ìbàdàn ṣùgbọ́n ọjọ́ mẹ́ta péré rán fún mi. pé wọ́n ti gbà kó lọ sí Ìbàdàn. bẹ́ẹ̀ ẹ kò sí wàhálà Ìbàdàn yá nìyẹn. ẹ nǹkan ẹyọ kan nìkan ló lè múnú bí mi. bẹ́ẹ̀ ni pé gbogbo bí tẹ́ ẹ ti júwe fún mi nìbàdàn a máa wá débàdàn tán ẹ ní mú mi débẹ̀ ah mi ò ní fẹ́ràn ẹ o àbí ẹnu lásán dùn ro fọ ni. Ah, mm, mm, mm, rárá o okay ṣé látìgbà tí ìwọ ti mọ̀ mi ó yẹ kó ti lè jẹ́rìí mi àbí nǹkan kan wà tí mo sọ fún ẹ tó ò bá bẹ̀. Hmm. èmi ò ń fọnu lásán hmm. awí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ àlèwí lè ṣe làwa. <laughs> ìgbéraga yìí. ibi ìlò wà tó gbọ́ pé wọ́n ní aráalé rẹ̀ ó ti fẹ́ rìnrìn àjò lọ sí ìlú Ìbàdàn. aráalé mi èwo. Adérìntọ́lá ìrìjú ó wà ń tèmi. ló wà ní tẹbí ti bò tó mọ̀ pé àsìkò yìí gangan ló yẹ ká ṣiṣẹ́ rẹ̀ ká ṣiṣẹ́ rẹ̀ pé ká ṣe wọ́n bá dà kó mọ̀ wà lé mọ́. Ah, ah. irú èrò burúkú wo nìyẹn. èrò burúkú bíi ti bò ó. ṣé wọ́n mọ̀ pé ẹni bá máa jẹun gbọ̀ngbọ̀n á tilẹ̀kùn gbọ̀ngbọ̀n yín. Adéolú lílọ ilẹ̀ ń lọ yìí o kó o mójútó Adérìnọ̀lá dáadáa ṣé o mọ̀ pé kì í ṣe ìríjú Olódùmarè nìkan ẹyin lójú èmi àti ìyá rẹ ni ok torí náà tójú bá yẹjú kò má yẹ. Kábíyèsí torí pé ẹ fẹ́ gba tèmi ni o. kí tún nìyẹn ẹ wo bó ṣe ń ṣe iṣu ọ̀bẹ ló yé wò ẹ ṣe jẹ́ kémi máa bọ́mọ ìlọ fún ara mi kábíyèsí máa lè lọ mójútó fún ara mi ṣé bọ́jọ́ mẹ́ta péré ni èyí kò ń ṣe pé ó fi kún tàbí ó yọ kúrò ń bẹ̀ kí nǹkan bá lọ kí n dẹ̀dẹ̀ kí n lè máa mójútó báyìí pé báyìí là ṣe báyìí là rìn báyìí là mú báyìí là jùlẹ̀ ohun ṣe bọ́tán láàrin ọjọ́ mẹ́ta ìwò ti ṣe tán. olórí sí gbogbo ọ̀rọ̀ náà láti sọ nínú ààfin lẹ́ẹ̀kan tí ibi tó ń lọ yìí tẹ̀yìn bá tẹ̀lé lọ bó ni ó sì ráyè mójútó kankan tó fẹ́ lọ sí kò sì ju ọjọ́ mẹ́ta lọ ẹ̀gbọ́n ẹ̀ ló sì ń bá lọ ẹ jẹ́ ó lọ kó dé. mẹ́ta ò ní pẹ́ pé. mo ti ẹ ẹ tèmi ṣá yèmi ṣá torí bó ṣe ń ṣe ṣu ọ̀bẹ ló yé o ẹ bẹ́ẹ̀ bá lẹ èmi ti gbà ẹ̀wò bẹ́ẹ̀ bá gba tèmi mo gba ti yín. kí kí n kan lọ pa kí n dé pa nìyẹn tẹ bá máa fi dúdú tẹ bá máa fi láǹsàn mo ti dé ẹgbẹ́ yín gangan báyìí mo máa dùn. ṣé òun lọ fẹ́ ni àbí kánàkù ó ti lọ pa ó ti dé pa. a ti ẹ̀ gbọ́ tó lóore. ṣé èmi náà tún di ẹ lọ́wọ́ ni àṣàjọ dé Ìbàdàn rí ni. ó dé nìyẹn kí ni òjò owó ṣì a máa lọ ń sìn tí màá lọ wọlé wò tí màá wo bí gbogbo nǹkan ṣe ń lọ ń bàdàn mọ ìlú ńlá ìgbà tí màá máa fi padà dé àjọ máa lọ ni. máa gbé mi mọ́ra ṣáà ṣáà bẹ́ẹ̀ mi ra nǹkan bọ̀. abẹ́gbọ́ èyí tẹ́ ẹ̀rù inú ẹjọ́ tó kábíyèsí. ó yá ẹ bèrè bọ́ sọ́nà. ẹ ṣe kábíyèsí. ojú mi rèé o má fi gbálẹ̀ o má jojú mi ogun gi má jẹ́ kí igi wọ̀ mí lójú o. o ti gbọ́n tó lórí sọ o. má jẹ́ kí igi wọ̀ mí lójú o. má jẹ́ kó lórí ọ padà dá wa lẹ́bi o. má jẹ́ kójú ìwọ bàìbàì o. irọ́ irọ́ irọ́ mi ò yọ̀ǹda ò yọ̀ǹda. kábíyèsí o. ẹ rà olórí olórí ẹ jẹ́ àmọ́ lọ. olórí. nífẹ̀ẹ́ sí oúnjẹ tí wọ́n gbé wá yìí. ṣé oúnjẹ ìranù tẹ máa ń jẹ ní ìlú ńlá yín ni. ẹ jọ wá kúkú kọ àṣà tí àwọn amúnilẹ́rú lọ gbé wọ̀lú nìyẹn ó dẹ̀ ti mọ́ wa lára tipẹ́tipẹ́. tó burú a máa bá yín fìfẹ́ jẹ. ẹ ṣe é kú fún un. ló dé kí ló dé tẹ̀ ń wò mí báyìí. adẹ́rìnọ̀la ọ̀rọ̀ ìfẹ́ tí àkókò gbẹ̀mí lé ni òun ló jẹ́ kí àparò mi ojú sókè kó máa wo ìṣe ẹyẹ. jẹ́ ǹtí ẹ̀bí ẹ̀ kan ǹjẹ́ o ti fìgbà kankan rí yọkọ ìfẹ́. láìfò ló lò fọhùn àìmọye ọkọ ọ̀fẹ́ ló ti gúnlẹ̀ síwájú mi ṣùgbọ́n kò sí ètò èmi adẹ́rìn ọ̀la nù. má ṣe mi gan kò tó ṣe pé bóyá wọn ò dára tó. ṣùgbọ́n wọ́n ní kí n tó wo ní yọjú ohun tó dára bọ́ síbẹ̀ tó bá dára tí ò bá wù ní nǹkan. nǹkan tó wá ń sọ fún mi nísìnyí ni wípé ò tí ì pàdé ẹnikẹ́ni tó wù. títí di àsìkò yìí bẹ́ẹ̀. tí bá wa gbìyànjú kọ. wọ́n <laughs> ní dánwò ló bí yọ ọ̀kẹ́rẹ́ àbí ẹ̀kan sì lọ́mọkùnrin kú kò burú. Adérìnọlá hmm? ṣorí nísìn mo fẹ́ kó máa pè mí lórúkọ tó bá tún mú ẹ kó fa mí nírun gbọ́n. ìfẹ́ mi bò. ojú èdè tí mo rí ló fà mí mọ́ra ẹ̀yìn ojú rẹ̀ ti tàn bí mo lè mọ́. ibi ìmọ̀ rẹ̀ wà lọ́pọ̀lọpọ̀. Hmm. inú mi dùn wípé ilé mi wọ̀n ẹ́ mo dẹ̀ lérò pé ẹ̀bùn kékeré tí mo ní fún ẹ náà máa wù ẹ́. ẹbọ. mo lérò wípé abẹ̀rín tútù lẹ́nu bí omi òjò. Rárá. Rárá. sọ kí ló dé náà. wo ó léwu. léwu but irú ewu wo ló lè wà kò lè yé ẹ. sí i kò dẹ̀ máa wọ̀ tó bá ṣe sùúrù tọkàn tara tí gbogbo ẹ̀mí mi ló máa jẹ́ tiẹ̀ láláìláàpọ̀. Mm. Mm. Mm. <laughs> Eh, lóòótọ́ ló sọ ah. kí ló dé tá à ń kánjú lábẹ́ ìgbóná nígbà tó jẹ́ pé àwa la máa fi jàkàṣù ẹ̀kọ́ nígbẹ̀yìn. Mm-hmm. <laughs> mo dẹ̀ ń ṣèlérí fún ẹ wípé tó bá tó àsìkò wàá gbádùn rẹ̀ bí òyìnbó ṣe máa ń gbádùn sìgá. ẹ ìwọ wí àwa gbọ́ <laughs> kó dìgbà yẹn lọ. <laughs> Yeah. <laughs> màmí ìròyìn má tàfojú bá ah, ah. ṣe ti ẹ rí ọ̀pọ̀lọpọ̀ oríṣiríṣi nǹkan mèremère ni mo rí ṣé ti súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ ní ká sọ ni àbí táwọn ilé ńláńláńlá tí wọ́n kọ́pọ̀ mọ́ra wọn lọ hmm. ṣé wá rí tó bá tún wá di ọwọ́ alẹ́ hmm. àlùjọ máa máa ró kólá kólá lọ́tún lọ́sì kódà ẹ kó mi kí n padà sílùú mọ́. ẹ eh, irọ́ irọ́ irọ́ màmá màmá má sọ bẹ́ẹ̀ èmi ò ní fẹ́ kó o sọ pé kò wọ̀n kó o padà torí ibi torí bá dání sí òun là ń gbé sórí tó bá ti yá tó bá tún fẹ́ lọ èmi á ní pé ẹ̀gbọ́n ẹ̀ kò wá mọ ẹ̀ lọ́kẹ́ ẹ̀ tún jọ lọ kó o tún lọ mọ̀lú dáadáa àmọ́ sórí ibi tó rí bá ti dáyàn sí báyìí ibẹ̀ lèèyàn máa ń wà ṣó o dẹ̀ mọ̀ pé ipò ńlá nípò tó dìmú nínú ìlú yìí òwò kan lè dédé fìlú lẹ̀ kó lóò kàn fẹ́ lọ gbọ́nrán bẹ́ẹ̀ ni mm. òótọ́ ni màmí mm. mo mọ̀ wípé ipò ńlá nípò tá a wà nílùú mm. yìí pàápàá èmi tí mo jẹ́ ìrìnjú olódùmarè ṣùgbọ́n mo fẹ́ béèrè béèrè kan tó bá tó àsìkò tí mo fẹ́ lọ́kọ̀ọ̀kan. ẹ ẹ̀yin ò lè ẹ adéfàlà sọ fún wa pé tó àsìkò ti tó tí ọmọ yín fẹ́ máa lọ o àti fẹ́ yan ìríjú olódùmarè mi tó bá tán. màmí. Eh? ṣé nǹkan tẹ́ ń gbìyànjú àti sọ nísìnyí wípé ọwọ́ adífálà òun nìrìn àjò ayé mi wà. ìrọ̀ ò rárá o ọwọ́ adífálà ṣé ọlọ́ adífálà lọ́lọ́run ni ìrìn àjò ẹnìkan kò sí lọ́wọ́ adífálà òun ni ifá máa gbẹnu ẹ̀ sọ fún wa wípé tó ọmọ yín ti ṣe tán ó ti bùṣe báyìí o àti fẹ́ gbé ẹlòmíì kalẹ̀ òun ló máa sọ fún wa ìgbà yẹn ìwọ máa mọ̀ pé tọ̀ ọtí wẹ̀ ti yán kankan ló bá tán. màámi ah kága kágọ ọ̀rọ̀ ni ò yẹra wọn ṣe bí nǹkan kan náà la ń sọ èmi ti bàlágà náà ṣe rí mi ni. ibo ló bá sí mo béèrè ni ibo ara ń tàn wí ni. ìdí rẹ̀ tẹ́mi ò ṣe fẹ́ kó o lọ sílùú ńlá o ìlú ńlá ló lọ́sìn bálabàla jákujàku játijàti òṣì orí burúkú tí wọ́n ń ṣe nínú ìgboro àtọmọdé àtàgbà àtọmọ àtàdélébọ̀ àtìyàwólé àti tí òyàwó ta ó ti lọ bẹ̀rẹ̀ sí ní fojú kòkòkòkò ó dà kò burú ohun tẹ́mi ò ṣe fẹ́ kó o kú òǹlù èrè ọmọ ọdún mélòó gan ni ẹ tó sọ̀rọ̀ bàlágà. ọmọ ọdún mélòó ni mí màámi ọmọ ọdún mélòó ni mí olórí olórí ọmọ ọdún mélòó ni mí àà ah, ah, ṣé bẹ́ẹ̀ náà mo fi gbogbo ẹ̀ jọ ẹ wo èmi fẹ́ mi ṣetán àti mọ̀kùnrin. ohun tẹ́ ẹ kọ́ láti ìlú ńlá nù wọ́n ní kó o lọ ọmọkùnrin ṣorí èmi ò ráyè tiẹ̀ lálẹ́ yìí mi ò ráyè tiẹ̀ torí tí mo ṣe ń wù ẹ́ yìí tí n bá kí ẹ mọ́lẹ̀. mo lè forí ẹ gbálẹ̀ fún ara rẹ. bí yóò ṣe máa mọ sọ nǹkan tó ṣe kí n tó máa mọ sọ kí nínú yẹn. orí ara rẹ ló ń kùn sí òun ṣe kinní òun ṣe mọ́digidi mọ́gidi àyà ó ṣàyà ní pọnpọnpọn líle líle ìgbà náà wá ń kọ́ ti mọ ó ti mọ ọkùnrin dáradó ní ìsọkúsọ ara ń tàn wíri àti kó má lọ̀lú ńlá kó má lọ̀lú ńlá ó lẹ́yìn. ọ̀jọ̀gbọ́n ó ní àwọn ìbéèrè kankan tí mo fẹ́ bi inú mi dẹ̀ máa dùn gidigidi gan-an tí ẹ bá lè bá mi rí ìdáhùn sí wọn. àwọn ìwádìí kan wà tí mò ń ṣe lẹ́nujọ́ mẹ́ta yìí tó dá lórí ìlú agbájé. bẹ́ẹ̀ni mo rí àwọn nǹkan kan kà nípa àṣà àti ìṣe ìlú agbájé pàápàá jùlọ lórí òrìṣà kan èyí tí wọ́n pè ní òrìṣà àjàgbó múríkà wípé òrìṣà àjàgbó yìí ó ṣe pàtàkì nínú bí ajé àti àwọn nǹkan àǹfààní ṣe ń wọ inú ìlú àgbájé àmọ́ ìbéèrè tí ó wá wá sọ́kàn mi ni wípé ǹjẹ́ òrìṣà yìí ṣì ní agbára tá à ń sọ yìí síbẹ̀ títí di ọjọ́ tòní. Hmm. bẹ́ẹ̀ ni ní èyí tí Elédùwà ṣílẹ̀kùn ọjọ́ òní gbogbo ìwádìí rẹ̀ pátá lórí ìlú Àgbájé àti òòṣà àjàgbó bẹ́ẹ̀ lórí àti wípé títí dọjọ́ òní yìí agbára tó wà nílùú àgbájé àti gbogbo tó kà nípa òòṣà àjàgbó gbogbo ẹ̀ ló ń bẹ láàyè títí dòní àti wípé lórí ọ̀rọ̀ ìlú àgbájé òòṣà àjàgbó ó ní bó ṣe jẹ́ torí nǹkan mẹ́ta ló so pọ̀ mọ́ra wọn ọmọ kan wà nílùú ọ̀hún tá à ń pè ní ìríjú olódùmarè ọmọ ìríjú olódùmarè yìí òòṣà àjàgbó àti ìlú àgbájé àwọn mẹ́tẹ̀ẹ̀ta kòríkòsùn ni wọ́n tí wọ́n sì gbọ́dọ̀ fira wọn lẹ̀ nígbà kankan. ọ̀jọ̀gbọ́n mo rí i kà wípé ẹnikẹ́ni tí ó bá jẹ́ ìríjú olódùmarè nílùú àgbájé kò gbọ́dọ̀ fi ìlú náà sílẹ̀ fún ọjọ́ méje ṣé bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ sì kọ́ hmm. torí bí ọmọ tá à ń wí tá à ń pè ní ìrìjú yìí tí ó bá fẹ́ fìlú lẹ̀ nígbà kankan gbogbo agbára pátá tó wà lára ìrìjú. E lágbèwọ ẹlòmíì kó tó lè fìlú lẹ̀ ju ọjọ́ méje lọ àmọ́ o bọ́mọ ọ̀hún bá wá lọ ibikíbi tó bá wà pátá gbogbo bẹ̀ náà la jẹ́ ọmọ wa. ẹ wípé ibikíbi tí ìríjú ìbá wà. Yeah ni ajé máa wà ó mi mi ò rí owó wá mo oúnjẹ bọ̀ ní mi ò rí owó wá oúnjẹ bọ̀ mi oúnjẹ mo ń gbé bọ̀ wá fún mi. wọnú kígbó kínní jàre wọnú tọ́ílẹ̀tì ẹ̀ tó ń gbọ̀n bí ewé jóbélì. ó dẹ̀ ti wo bíi náà wo ní bákónì. torí mi ò gbúrú ẹ̀ sí gbogbo ibì kankan mo rò pé inú yàrá ẹ̀ ló wà ó yá ọ̀dọ̀ ọlẹ́wà yá jọ pé gbọ̀nàgbọ̀nà tó o bá dọ́dọ̀ ọlẹ́wà kó o sọ fún lẹ́wà wípé mi ò rí nínú ààfin kí wà á ti lẹ́wà kẹ́ wá bẹ̀rẹ̀ sí ní wá káàkiri tí kò bá padà sínú ilé yìí tó bá padà wá sọ fún mi pé ẹ̀rí ikú dé tó o bá ti rí wàá máa gbébi tó bá wà jọ gbàgbọ́ dáhùn tó bá padà wá sínú ilé yìí kú pa ẹ́. kọ́lọ̀ má jẹ́ rábùrú. ẹ wo kábíyèsí ẹrù ló ń bà mí àti pé gbàtà tiẹ̀ ti wá fàyè gbà pé kó máa káàkiri ìlú kó máa káàkiri ìgbà wo ni ò ní padà ọmọkùnrin báyìí torí ọlọ́run àbí nínú ibi tó lọ yìí. kí ni eh, ìdánilójú pé bá a ṣe wà yìí kò tí ì bọ́kùnrin yọ. Ah, ah, ah, kábíyèsí kábíyèsí kábíyèsí ọlọ́pàá ẹ ti pẹ́ jù láti bíi wákàtí mẹ́ta mo ti pé. ẹ foríjì mi olúwa mi bí mo ṣe rí oníṣẹ́ yín náà mo ti ń sáré bọ̀ mo kàn ní ìdánidúró díẹ̀ mo kàn ní ìdánidúró díẹ̀ lójú ọ̀nà mi ẹ má bínú kábíyèsí má bínú kábíyèsí má bínú kábíyèsí. kábíyèsí kábíyèsí. ẹ wo àjàfọ́ba ọlọ́run ní lójú ti yín o. àṣẹ. ṣé ẹ rí ọmọ ọba tá à ń wá yìí ó kọjá ọmọ kábíyèsí tàbí tolórí nìkan ọmọ gbogbo ìlú yìí ni hmm. kẹ́ ẹ lè mọ ibi tí ọkàrà mọ̀dé láàrin wa hmm. ẹ wo gbogbo ibi tẹ́ ẹ bá lè ṣiṣẹ́ dé gbogbo ọ̀nà tẹ́ ẹ bá lè rìn ẹ bá wa rìn torí pé àwárí obìnrin wà nǹkan bẹ̀rẹ̀ jọ. ẹ a ní sùúrù ẹ jẹ́ a fi wọ́n lẹ̀ kán ṣiṣẹ́ wọn nílànà tiwọn àṣálẹ̀ kọ́ wọn níṣẹ́ wọn. ara lọ́ta mi mo ti gbọ́. ẹ jọ ìgbà wo lẹ fi ojú gan ni ọmọ bàgbẹ́ yìí alẹ́ àná lèmi àti ẹjọ́ sọ. ǹjẹ́ lẹ́yìn tó bá yín sọ̀rọ̀ yẹn ṣé tún bẹ́nikẹ́ni sọ̀rọ̀. ah ilẹ̀ ti ṣú o ilẹ̀ ti ṣú gan bẹ́ẹ̀mi ṣe bá a sọ̀rọ̀ tó mo lọ sọ nítorí ilẹ̀ ti ṣú. kábíyèsí ǹjẹ́ tí ẹ kó fìrí ẹ pẹ̀lú ọmọkùnrin kankan lẹ́nujọ́ mẹ́ta yìí. pínrín èmi ò kó fìrí ẹ pẹ̀lú ọkùnrin kankan rí àmọ́ ìyá ẹ wa lè ti kó fìrí ẹ ọ̀ torí ṣọmọ irú ọ̀rọ̀ wo nìyẹn kábíyèsí nírú àsìkò báyìí bóun mo ṣe fẹ́ kó fìrí ẹ̀ pé bóyá mo rí pẹ̀lọ́kùn èmi ò rí pẹ̀lọ́kùnrin kankan rí o àmọ́ ńgbà wọn ti wá fi ilẹ̀kùn lọ Ìbàdàn yìí torí kò yé mi. ta ni ó lọ bá nìbàdàn tó lọ yìí. ẹ àbúrò mi Adéolú ni ó bá lọ sí Ìbàdàn torí ó máa ń rojọ́ pé ẹ òun fẹ́ rìn jáde lọ sí àwọn ìlú tó ti lajú nǹkan kan báwọn nígbà tí adéolú àtọ̀rẹ́ rẹ̀ sì wà á sọ pé kò burú kò bá adéolú lọ àbàdàn hmm. pátá. a jẹ́ wípé déolú àti ọ̀rẹ́ ẹ̀ yẹn a ní láti fọ̀rọ̀ wá wọn lẹ́nu wò hmm, tá a bá tún wá rí wípé bóyá wọ́n tún nílò láti ràn wá lọ́wọ́ lẹ́yìn ìgbà yẹn á pè wọ́n ránṣẹ́ sí àgọ́ wa ẹ wàá ṣe kankan fún mi ẹ bá mi wá ẹnìkan tó mọbi tí ọ̀rẹ́ tí wọ́n jọ wà ńlẹ̀ yìí wà mo ní láti bóun náà sọ̀rọ̀ lẹ́wà nìyẹn ìwọ wàá bá mi pe ọmọ ìwọ kọ́ o wàá bá mi pẹ̀lú mi pé kí wọ́n wá mú wọn lọ sílé lẹ́wà. ẹ gbà mí o ẹ gbà mí o ìwọ kọ́ o. ọlọ́pàá ẹ gbà mí o ẹ wo ẹ bá ń wọ ọmọ ìláwárí o hmm. ojú kan ẹ pa ojú kan ẹ rèé ni lọ́wọ́ èmi àtìyá rẹ̀ hmm. gbogbo aláṣẹ ẹ bó ṣe wúlò fún lè tó hmm. onírúgbà àwa gbọ́dọ̀ wá arúgbá tìbí sọ ọmọ tó wá arúgbá bẹ́ẹ̀ni. ó ṣe pàtàkì ká wá ọmọ ní ìwádìí kíákíá kíákíá kí nǹkan tó dára tó bàjẹ́. bẹ́ẹ̀ni kábíyèsí um, ẹ̀yin olóyè olórí á gbìyànjú gbogbo ohun tí àwa náà bá ní níkàwọ́ wa ni à á lò láti rí wípé kíákíá láàrin ọmọọba. ẹ wá gbọ́ bójú bá yẹjú kó wọn ọmọ yẹ̀wò ní kíákíá ní kẹ́ ẹ ṣe. ẹ̀gbọ́n tí wọ́n wí. bẹ́ẹ̀ ẹ̀gbọ́n. bẹ́ẹ̀ ẹ ṣeun kábíyèsí ọwọ́ ni ó dọwọ́ èmi rẹ̀ ti ń bọ̀ rẹ̀ wà bọ̀ ńlẹ̀ yìí ọjọ́ pẹ́ kì í sì déédé ṣe nǹkan kan lẹ́yìn mi àmọ́ bó ṣe wá rìnrìn yìí náà ni òye mi èmi rẹ̀ sì ríra lánàá kódà kò fún mi lára rárá. ǹjẹ́ a rí àwọn kankan tẹ́ ẹ jọ sọ lánàá tẹ́ ẹ kì í sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀. a fi bẹ́ẹ̀ sọ̀rọ̀ kankan lánàá àmọ́ bó ṣe ń ṣe lánàá bẹ́ẹ̀ ni tínú ẹ̀ ò dùn èmi tiẹ̀ wá rò pé àbó níran ìlú ńlá tó lọ ni. ṣé kò sọ nǹkan kan nípa ọkùnrin. ah ah ah ó sọ nǹkan kan nípa ọmọkùnrin yẹn nítorí ó bi mí pé bí ìgbà wo mo rò pé òun arúgbádà èmi sọ fún pé èmi ò mọ̀ ń tèmi o. ǹjẹ́ ìwọ tiẹ̀ ti mọ ọkùnrin bó ṣe wà ah ah irú ìbéèrè wo ni ẹ dákun bó nìyẹn ṣe ní ṣe pẹ̀lú gbogbo nǹkan tó wà nílẹ̀ yìí. kò burú má bínú tí n bá tún ní àwọn ìbéèrè tí mo fẹ́ bi ẹ́ máa kàn sí ẹ. Mm, ó dáa ẹ tètè bá mi wọ̀ ọ̀rẹ́ mi o ẹ tètè bá wa wà lórí ó dáa. ilé kòkó ń tẹ́ mi ò orí adé kìí sùn abẹ̀rín tútù lẹ́nu bí omi òjò. adé orí ọ̀kín òjò tẹ̀yẹ̀kẹ́yẹ dídé. odò kì í gbàgbé orísun. Ah, ẹ kábíyèsí hmm. tẹnu tètè bọ̀ọ̀lì kọ́ bí adérìnọ̀lá bá fi lé e jábàálé. Ah! kábíyèsí ewu ń bẹ lóko lóńgẹ́ lóńgẹ́ fúnra ara rẹ̀ ewu ni. Ah! ṣé wọn á fi ọwọ́ ara mi ṣera mi báyìí o kí n sì ti mọ̀ kí n ti tẹ̀lé èrò ọkàn mi jẹ́jẹ́. Ah! ẹ̀rẹ̀ inú padà yìí ẹ já béèrè lọ́wọ́ àbúrò. ẹ dákun àbọ̀ kí ni ẹ lè bá wa ṣe sí ẹ bá wa wá nǹkan ṣe sí ẹ dákun. Ah, ẹ̀yin ìlú mòye kábíyèsí kò sábùjá lọ́rùn ọ̀pẹ ah. hmm. ní ipò tí adérèọlá wà yìí tí àbàwọ́n kan bá ìta lè pẹ́rẹ́ tó ní í ṣe pẹ̀lú ìbálòpọ̀ àìgbọ́ hmm. búburú lẹ́nu abọ́ rẹ̀ ní kábíyèsí. Ah a gbọ́dọ̀ gbọ́ wúburú lẹ́nu abọ́ rẹ̀ òun ni. please ẹ ṣàkíyò ẹ ṣàkíyò hmm. abọ́ rẹ̀ báwo hmm. dà sí à ń pa ọ̀nà ẹnu dà ká tó sọ àwọn ọ̀nà oko. olóyè kò bá dáa ṣùgbọ́n kò sí ohun tí í jáni láyà bí ifá tí ò létùtù. ha. báwo ni. ṣàlàfíà ni ṣé nǹkan tó ń sọ fún mi ni wípé o mọ̀ ibi tí adẹ́rìn ọ̀la wà ẹ̀yin lẹ́dẹ̀ ń sọ̀rọ̀ báyìí ẹjá tiẹ̀ pa pé adérìnọlá jẹ́ àbúrò mi tì ṣé tèmi bá wà mọ̀ mi ò ní sọ fún yín ni ẹ wo nǹkan tá a lè ṣe tá a máa fi rádérìnọlá àní báwa náà ṣe lè ràn yín lọ́wọ́ ní kẹ́ ẹ sọ ọ́n sí káwa náà dẹ̀ ràn yín lọ́wọ́ ṣé àwọn kọ́mọ tá à ń sọ yìí kì í ṣọmọ lásán. èmi náà mọ̀ bẹ́ẹ̀ ìdí nìyẹn táwa náà fi ń ṣèwádìí bí káyé ti ṣe ìtọpinpin ká mọ ibi tọmọ yẹn wà. ọ̀rẹ́ tí ẹjọ́ wa ṣe iṣẹ́ ìlú láìpẹ́ yẹn báwo la ṣe lè rí Ah. mi ò lè sọ ó máa tójọ́ mẹ́rin tí mo gbúrò ẹ̀ torí mi gan-an sí nílùú. Ah. ẹ jẹ́ ń pè náà. ó ti wọlé báwo ni ọ̀rẹ́. mo wà òkè báwo ni kí ló ń ṣẹlẹ̀ padà sí Ìbàdàn ni. bẹ́ẹ̀ ni mo ti padà mo ti padà látàná jọba ń gbé fóònù fún adérìnọlá mo fẹ́ bá sọ̀rọ̀. adérìnọlá báwo kò sádérìnọlá lọ́dọ̀ mi ṣé bá jọ dá padà sí palace ni. ẹ ó ti padà síbàdàn mo wá rò pọ́dọ̀ ẹ̀ ló máa wà. rárá o kò sí lọ́dọ̀ mi o èmi wà lábújá báyìí. kódà ẹ màá pè é padà bó bá ṣe máa jẹ́. ok kò tẹ̀kẹ́. ẹ̀yin náà gbọ́ nǹkan tó sọ adérìnọlá ò sí lọ́dọ̀ ẹ̀. ṣé o ò dẹ̀ lérò pé bóyá nǹkan kan ti da Adérìnọlá àtọ̀rẹ́ ìpọ̀ rí. ah mi ò rò pé nǹkan bẹ́ẹ̀ yẹn dà wọ́n pọ̀ bó tiẹ̀ jẹ́ pé ọ̀rẹ́ mi sọ pé òun nífẹ̀ẹ́ Adérìnọlá ìgbàta wá sí ìlú àgbájé eh, kò sí nǹkan kan tó dà wọ́n pọ̀ kò sí nǹkan tó dà wọ́n pọ̀. ó túmọ̀ sí wípé ó ṣeé ṣe kí ọ̀rọ̀ ọ̀fẹ́ wà láàrin wọn àbí. ah <laughs> ọ̀rẹ́ mi tá à ń sọ yìí ó kúndùn obìnrin púpọ̀ náà obìnrin ló pọ̀ lọ́wọ́ ẹ̀ kó lè ráyè ti Adérìnọlá rárá tó bá rí bẹ́ẹ̀ ẹ wá kùnkùn ẹ̀kan tí wàá ṣe fún mi wàá júwe ilé ọ̀rẹ́ yẹn fún mi. Mm-hmm. ìyẹn ò lè ah. máa fi ṣọwọ́ sí yín sìn lórí aago. ó ṣe ó ṣe gan. ó yẹ kó ti wọlé bẹ́ẹ̀ yẹn. ìyọnú yìí máa wà lékè nǹkan lẹ́nu ọjọ́ wo tí wọ́n ń wá ìríjú. wo ó kọjá bó ṣe rò ó kódà mo gbọ́ lẹ́nu ìyá mi ìyálóde wípé tí ìríjú bá fi lè jábàálẹ̀ pẹ́rẹ́ igi adáloko apàràlé. Ah. <laughs> a jẹ́ pé àjà ó jìn á pèrò ọ̀nà. bẹ́ẹ̀ ni elédùn àṣà máa ṣàánú wa. àmín. Hmm.